فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته àyàrí ìwọ̀n àwọn àyàrí ìgbàgbé òun tó lẹ́tì náà orílẹ̀ èdè níwà àjọ àpẹẹ fún ọlọ́run àtọ̀ àyè fún ìjọ ọlọ́run orí àjọ ìjọ fún ọlọ́run ọmọ ọba èyí Muhammad sallallahu alaihi wa sallam òní ní ọjọ́ jùmọ̀ èyí tí a máa ń kà fọ́ra wa àbí ká máa ń ṣe àlàyé àwọn alámà ní ẹ̀sìn tí wọ́n Ònà ni a ń ṣàlàyé ẹ̀ lọ́wọ́ fúnra wa. Ní kí a dé ònà ni ọ̀rọ̀ nípa taqsimu tawhid. À ń ka ìpín tawhid ní kọ́ni awwal. Àwọn ṣàlàyé nípa tawhid ar-rububiyyah. Ìṣúná ọba ní aṣọ nínú àwọn sẹ́kì máa ń ṣe ó wà ní àbí ọkàn wa tí àwọn sẹ́kọ́nà bá ń ṣe yìí òun nìkan ló lè ṣe sẹ́rí tàwáhídù ìwòríyà òun lábẹ́ sọ pé kọ́lá gbèsè rí gbèsè rí wọ́n bá ọlọ́wọ́n bá lò pẹ̀lú pẹ̀lú ìwòmíyà rẹ̀ láwọn gègé rí ìpìlẹ̀ àwọn gègé rí jọ̀ọ́ àwọn gègé rí tànàbí gbogbo kì wọ́n nígbàgbọ́ nu ìwòmíyà tọ́bá ní gègé rí dálé lórí gègé rí láyé táwọn dálé lórí gègé rí aláìsí ní ìsìn òun náà fi rìnlẹ̀ tọ́lọ̀ òbò bíyà gbogbo àwọn abúlé abí wọ́n ti yẹ hàn tó àwọn àbújá hálì bẹ́sẹ̀ yakuya tó wọ́n fi rìnlẹ̀ tọ́lọ̀ òbò bíyà tẹ́lá òjò wà yìí yìí máa ń pààyàn lẹ́kún ọ̀gbà ìlàrí yìí máa ń pààyàn lá àánú àwọn ẹ̀sùn máa ń ṣèyàn tẹ́wọ́n fúdà ń sàlàyé ìwò òyí àwọn èèyàn lórí òwúyà lórí òwúyà ní ẹ̀rọ a ní àfà àfà nígbà wà yìí wọ́n gbọ́ ròbíyà yìí àfà wọ́n ò fi àròbíyà wọ́n ò fi ń lẹ̀fọ́lọ̀ nígbà tí àfà ò sí gbọ́pá ò sí tí ò sí ọ̀fẹ́ ìdí ròbíyà lára ẹ̀kí ti bẹ̀rẹ̀ láfa kọ́dà tí sáfà lásán já inú jẹ́ ẹ̀ ẹ̀dàkùn àwọn tó máa ń àwùjọ yìí àtúkò mìsínú ni o wọ́n níbi àánú wọ́n níbi ọ̀lẹ̀ wọ́n níbi àdúrà ọ̀dà ẹ̀wọ́ ọ̀pẹ́ta lẹ́kà lónìí afá ní wàhádà lọ́rọ̀ ní àníwá ìsàwọ̀fẹ́ ẹ̀rí náà yìí ìyẹn tàwọn wọ́n nìyàn kan nínú ìran tàwọ̀fẹ́ yàyẹ́kì wáhàdáwò ní gbogbolé tó lè fi hàn. káyọ̀ ìyẹn ní tàwọ̀fẹ́ rí ìwòbíyà lára kò sí tó kálẹ̀ ní omi tó mùsùlùmí ni àwọn owó ìrìn náà ọ̀dà ó ní tàwọ̀fẹ́ rí àrùbùbíyà ó ní lára láyẹ̀ sí wàdà kò tí tó káàkì ìsìláàmù nílẹ̀ wọn lè kàn pé mùsùlùmí lọ tó bá ní wọlé wọn ní oríta ọdún ìdìbò bí ya kò tó. ní anahun wọn ní sílọ́pà kàkọ̀dìkáàlẹ̀ mọ́ṣíríkù tó bí àwọn mọ́ṣíríkù mọ́ṣírínà bíjì àwọn ènìyàn ti rìnlẹ̀ fọ́lọ́ ìrìsí ìrìbí àwọn ẹ̀fọ́lọ̀ kò sàbání fún wọn yẹ́ tó kò sọ wọ́n di mùsùlùmí wà lẹ́mú yóò di kílè hàn sílẹ̀ islam mùsùlùmí wọn islam lẹ́hánà hàn mùsùlùkún ìtàwọ̀hídì àlùfẹ́yà nítorí pé wọ́n ya kó wọ́n ya gbèsè rí pẹ̀lú mílíọ̀nù àwọn ìlú Lè sọ́ọ̀sì ni بعض بعض انواع العباده nítorí pé àwọn apákan ìbádà wọn àwọn apákan ìbádà wọn wọ́n ń ṣe fáwọn àmì àwọn apákan náà pé o kàdùá lẹ́bí àdúrà wọ́n ń ṣe àwọn àmì àtọ́lọ̀ òun làwọn òṣà wọn kó jẹ wọn ẹ má jẹ́ kó ṣe wá lé mọ̀ pé òòṣà òòṣà òòṣà ní òòṣà wọn lẹ́yìn sí kọ́láwọn òòṣà tó wọ́n sì dáàpọ̀ ló ṣà yìí kìí ṣe igi lásán wọ́n sì àti igi ti àlámà ni. kódà wọ́n ń bọ̀ òkúta òkúta kọ́ ni wọ́n ń bọ̀ hmm, òkúta fẹ̀ jẹ́ ṣé ń bọ̀ ni ẹ̀gbẹ́ èèyàn èèyàn èèyàn èèyàn ni wọ́n ń bọ̀ bí àwọn tó ń bọ Ṣàngó tí ń Ṣàngó èèyàn ní àbí sẹ́rí gbogbo àwọn èrè táwọn lágbàwá ń bọ̀ yìí dájúkọ̀ nẹ́bì àti fúnfà nẹ́bì èèyàn làwọn náà wọ́n kà gbé wọ́n kà mọ wọ́n kà gbé ìwọ̀n kalẹ̀ ni èrè yẹn ó kà gbó ló kọ wọn ni àwọn ẹni ẹgbẹ́ náà pè tẹ́tí Ọ̀ṣun obìnrin àbí èèyàn lọ́sùn ṣùgbọ́n ó ṣe lè jáde ògbòdò ní wọ́n ń bọ ògbò ní wọ́n ń bọ ẹni tó gbogbo ní ẹni wọ́n ti fi báwọn ń jọ́sẹ̀ fún ṣe tó bá ti fi tó wọ́n tó bá ti fi tó wọ́n ti fi kí ní ẹgbẹ́ ti ọdún àwọn àfà táwọn àfà lọ́ba ti ń fi ẹnu ní lẹ́yìn ọlọ́run lẹ́yìn ọlọ́run gẹ́gẹ́ bí àwọn dèbè ní mẹ́kà náà ni táwọn náà ń fi ẹlòmí lẹ́yìn ọlọ́run àdùn àà lẹ́yìn àdúrà ti ṣe ọ̀dọ́bẹ̀ wọ́n pa wọ́n pa ẹran wọ́n pa ẹran fún nǹkan mi lẹ́yìn ọ̀nà ṣé àwọn èèyàn ṣe lónìí ọ̀pọ̀lọpọ̀ ẹran láwọn àbá ń pa ọ̀pọ̀lọpọ̀ ẹran láwọn àbá ń pa wọ́n pa wọ́n pa wọ́n ṣàdíà wọ́n pa gbò wọ́n ṣàdíà wọ́n pa ẹni wọ́n pa àkùkọ wọ́n ṣàdíà wọ́n pa wọn lù wọ́n ń pa nǹkan yẹn fún nǹkan mi lẹ́yìn ọ̀nà ẹ̀mẹ́jọ pé kí wọ́n jẹ́ àpá wọ́n fi ṣéwú bojú ni ẹnìkan ti kó ara gbàgbọ́ àkárí kọ́lọ̀ tó ṣàdé àlékún tọ́sọ́nà fún wa kọ́lọ̀ bá ṣàlékún àti àwọn tó kúrò tó sàmì ọ̀rọ̀ ṣẹ̀tí lákàájọ́ náà ṣẹ̀tí láṣẹ wọn àhàlẹ́ ọ̀dàkú méjì méjì láta àrí ìlú wákà méjì ìrántí mọ́dé àwọn àtàǹkà ṣẹ̀tí lọ́wọ́ wọ́n ti á lọ gbé ọ̀bẹ wọ́n á fi sí ibi sófù wọ́n á sáná sí pátánkà lọ ẹ̀dàkùn kí ni ọ̀bẹ sófù ẹ̀sẹ̀ abáṣẹ kàtẹ̀ sí àwọn kónámọ́ ọ̀bẹ ẹni kan ló fún ọlọ́nkà ní nígbà tí àwọn kàtàn wọ́n sì wá mú ọ̀bẹ yẹn wọ́n á fi kíná dúnà fún kíná dúnà fún rẹ̀ dúnà ìkọlọ̀ bọ́ra nínú bọ́ọ̀bẹ̀ láti ìlàjọ́ aláṣẹ́ fún àtàbà ìjọ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn olùsúlò ní náà tẹ́ ń tẹ́lá àwọn àfá ẹ́kí ọ̀pọ̀lọpọ̀ ẹran táwọn àfá ń dá ní ẹ̀rí orí àdìsì kan ní ẹ̀lẹ́gbẹ̀ Muhammad ó wá dá àwọn sọ̀hábà lórí ìṣòro tí wọ́n ní pé pàyẹran ó yẹ sọ nígbà tí àwọn sábà ní pẹ́bílẹ́mù àwọn ọlọ́gbà nẹ́bí àrẹ́bìnrin ẹran ẹgbẹ́ ìlànà àfà ẹran sáà ń pa tábà sọ pọ̀ ánìkalẹ̀ fún kílẹ̀ ń sínú nínú kílómìnì ọ̀nà méjì ni o ìdájọ́ kan bẹ́ẹ̀ amúsílẹ̀ fúnra wa ní nípa kákàtọ́ àmọ́ kọ̀kọ̀dá àmọ́jà wọ́n dé jù ó lágbára o tọ́sílẹ̀ ló ṣe rí o ẹ́sì rí káwọn àfáà yìí náà méjì mẹ́kún sí àwọn ẹ̀kan ògbólógbò ni wọ́n o àwọn ẹ̀kan áfà jẹran ni àti kí láti kéjì ọ̀lá ẹ̀kọ́ sí ìjọdá tẹ́lá ìjọba tó láti ẹ̀jọ́ lásán ni kìí sí pé àlùjànnú kan ló fún wọn ní ẹran díẹ̀ mọ́ pé ẹ̀ka ẹran kìí sí àlùjànnú àwọn ènìyàn ní ìgbà díẹ̀ ni wọ́n ìyá dájú ẹ̀ ni wọ́n jẹ láti kìí àmà. Àwọn ọ̀fẹ́ ń bẹ́ẹ̀ tí àjùjẹ́ ló gẹ́gẹ́ ni, ìfẹ́ náà bọ́dọ̀ lọ́dọ̀ wa. Wọ́n yẹ tó jẹ́ ìmọ́mọ́ àdúgbò àwọn bàbá àwọn òsínlẹ̀ yìí, ó ti kú lọ sí Ìbàdàn. Wọ́n sì lọ bá wọn lára lálá sí ó gbọ́dọ̀ pa àgbò. Ilé àgbò ìlànà alálà sí ní ẹgbẹ̀rọ̀ àgbò. Ìlànà tí àwọn kọ́ ṣùgbọ́n àwọn táwọn afá gbé ọkùnrin ní bọ̀tí wọ́n mọ́ ń dàmú wa pé ìdámọ̀ ti sàárà ni bí ìṣẹ́ ní kámọ̀ ti sàárà ni ìdí wa tẹnu mọ́nu ẹni ní ti sáwà náà a ní kámọ̀ ti sàárà àṣọ́dọ̀kọ̀tún ìbẹ́ẹ̀dẹ́kọ̀ mustaqillatun káfẹ́ sàárà ìjọsìn mọ́ tó dájú fún ara rẹ̀ bá èèlé ní àdíjì sáré bí pa sàárà bá jẹ́ pé ọbẹ̀ sàdúrà o mẹ́tàjọ́ rẹ̀ gbà o ó yá tó sàrà báyìí ká ṣe sàrà fún èèyàn kọ́nà ilé láì tó wọ́n ṣe kẹ̀kẹ́ àmọ́ láì gbọ́ àìlọ́ ní ti mẹ́rin ní tùmọ̀ tó bá ìtú wọ́n ṣe kẹ̀kẹ́ yóò ṣe láti ń kọ́nà ìṣẹ̀lẹ̀ sàrà bẹ́ẹ̀ bá pẹ̀lú lẹ́nu jọ sàrà bẹ́ẹ̀ dáhùn jọ bá ṣe gbẹ́ tó wọ́n ti tún ẹ̀sìn náà láì sí ẹran ṣe fún wọn bí ìṣẹ̀lẹ̀ sẹ́nì kan ẹgbùn nínú abúlé wọn máa pa wọn máa bá wọn láàrin wíìkì èso yóò rà yóò hafa máa pèsè ìyá kan ń bẹ nínú abúlé wọn yẹn yáà nìkan ló gbá fún ẹ lọ́wọ́ rẹ̀ yáà náà bú àwọn fojú kiri kan wọ́n fojú kiri kan wò yá àwọn bọ́yá <laughs> olóhùn ní jẹ́nà tí lágbàjá pa gbólókùnrin kí every month náà pa wàhálà wa ṣẹlẹ̀ fẹ́mi yẹn àti wàhálà ṣẹlẹ̀ sí oko kò sí land àwọn awọlé rẹ̀ nígbà tí wọ́n lé rẹ̀ ṣe pé gbogbo àwọn ọmọ ilé òun wọ́n lè fi ọkọ̀ báyìí àwọn sáńjẹ́ rẹ̀ àwọn ọmọ náà gbélé wọn ó rí lókè káwàá yìí kòkò báyìí ní bí ọ̀sẹ̀ báyìí ó wá ní lókè kọ̀ wọn síbẹ̀ ìyá ni tí mo sọ fún yín ẹ̀yin jẹ́rẹ́jẹ́rẹ́ máa jẹ́ lọ wọ̀kíyà ní sọ fún wa o ìfẹ́ tẹ̀lé jù lọ ni ìfẹ́ tẹ̀lé jù kẹ́wàá bá tó yà lágbájá ni ní ìtàràwà bẹ́ẹ̀ tìjú lágbájá ni so ẹni táwọn yìí máa ń pa pé àdúrà tó yẹ tọ́jú ẹ̀tàbò kí ni ti máa rẹ̀ wọ́n rí bọ́ ní bọ̀tẹ́ ẹ̀rí ní gbogbo ẹgbẹ́ pọ̀sà àlẹ́yìn lẹ́yìn ṣe kò jọra wọn àdúrà dábó lọ́tọ̀ sàárà rẹ̀ sí ní ọdá lọ́lọ́pọ̀ ni ọ̀rọ̀ so ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí náà wọ́n ń pa nǹkan fún nǹkan lẹ́yìn ọ̀nà ọba wọ̀lẹ̀ ìsìgáàtà yìí máa bó dáàtì rí kàràsìnà wọ́n máa láàrin àwọn ọ̀gá àwọn náà fi ìgbàgbà wọ́n fi rinlẹ̀ tó yẹjú ìlẹ̀nsán tí a lè fi ìgbàgbà bí náà àwọn òbí àmúwàt ìdí àwọn olùyà wọ́n fi rinlẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì náà mẹ́rin wa èmi ò mọ́gbà wọlé ti kéwì wọn o àti ìtura aláàfíà wọn làwọn ọba wọlé èdè àwọn aláàfíà wọn sì bá náà bí lọ sọ ah, ẹ ti sọ sí wa àti ìṣẹ́ tẹ́mákanu Buhari tó bá tako tí wọ́n wọ́n làwọn ló bá wọlé mo bá máa ti tìlú wa tí ọba náà àdíjì ilé ẹ̀rẹ́fún ni ìbá náà ló sọ àwọn èsì jẹ́ ìlọ́jú tí mo sọ ìbá àwọn ẹni lórí síta àwọn àdíjì ọlá àti àwọn kọjọ mọ̀ èsì ọlá àti àwọn ìgbà wọlé wọ́n ní ànẹ́bà Muhammad sọ̀sọ́nà nígbà tánà bí síta àwọn ànẹ́bì wọ́n ṣe àwọn sọ̀hábà wọ́n ṣe ìdáka bí nàbí sallallahu alaihi wasallam níbi ogun wọ́n sì rẹ́rìn ogun yẹn يا محمد يا محمد يا محمد أنا أنا بدي أقرأ láwọn tàbí tako ní ọdá nígbà tí ṣùráká tó ní ànẹ́bì tó padà mú ànẹ́bì tó tó mú àtọ́kọ̀tọ́kọ̀tọ́ àbí tó rí wọ́n ní ṣùráká tó ṣe játa bí nàbí ìṣọ̀rọ̀lá àṣọ̀lá ànẹ́bì nílá gbọ́ ọ̀ṣọ́dẹ́ ọlọ́run tó ṣe tẹ̀lé lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí wọ́n ń kéjàjáre ìṣèjọba kéjàjáre lọ́wọ́wọ́ dókítà ìfọ́jọ́ ìdámi ìgbà wá pàtàkì lọ súnfí ẹ̀sùn súnfí ló wà ní nàìjíríà ìdílé yorùbá ẹ̀sùn súnfí àwọn ń ṣe wọ́n ti wá lọ kọ́ orin àwọn orin burúkú wọ́n ni yá ṣe é fò abẹ́lẹ́kọ́ ní àjísí ó wà ní ìran ọkọ̀ wọ́n ti ṣe jáda ọkùnrin kan náà bẹ ní ọ̀rọ̀ kàkánù ní kábàrà bíbí kàbàrà ń pè ní oní èyí ní kábàrà kọ́ ò ìyá ní kábàrà ò ní kábàrà ẹ ní kábàrà kọ́ nẹ́sìrì bí ní kàbàrà dàbí wọ́n ní kábàrà kọ́ ò ní kábàrà yà ń gbé ìkáńlù ní sọ kò sí lè jẹ́ bàbá ń jẹ́ ó kọ orin kan báyìí ó dẹ̀ sọ áṣìkì ìgbé ti fún yẹn ilé oró ti kọ́ ó lóun lálàá òun jábọ́ látòrí òkè lórí àpáta wọ́n ń jábọ̀ wọ́n ń jábọ̀ wọ́n ń jábọ̀ wọ́n ń lọ mú ẹsẹ̀ kan ó kàn wá sọ́pọ̀lọ́ òun yára àwọn ìdáàmọ̀ yẹn kan lé wọ́n lọ jó kó yẹ bẹ́ yàrá tó lànà ẹgbẹ́ òfòrìrì ẹbí látàdára tàní bá ń tàbí tó bá kọ́. Ìjọ́ máa jẹ́ sínú àwọn ìmọ̀ tó wù. Mo ní bẹ̀tẹ̀ wà ní yàrá ní kí ní, a wà ọmọ àwọn nǹkan olùdókè à ń kà bọ́lájá mọ̀ tìmọ̀lẹ́ wọ́n ẹ̀kọ́ ẹ̀dúsí wa ni àwọn nǹkan àwọn ọkọ̀ ojú ètò ìṣe yìí dá orúkọ ìjọba ẹmọ fẹsẹ̀ rẹ̀ olùwọ̀n àti ìyá rẹ̀ túnbọ̀ wà ìyá subhanallah olùwọ̀n ti àlẹ́dì Muhammad Muhammad dáadáa mú mi olùwọ̀n ti sàn náwó látòkè ní ọ̀pá ọ̀hún ọlọ́run ti sàánà wà ló fi dàbí lọ́lójú wa àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kú lórí wọ́n fẹ́ kú tẹ́lẹ̀ mọ̀ṣá lọ́ ó ní fàáńtà bí ó ti parí ẹ̀ máa ká ní Muhammadu abahadi ní ìgbé àdé àwọn jẹ́ nǹkan wá so inú ìlànà àwọn ìsúfí ló wà ìṣẹ́ táwọn mùsùlùmí ń yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ń ṣe lónìí ọgbọ́n mùsùlùmí ń ṣe ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ní ṣe kọ́nà kó sànú wa jọ pé àwọn èèyàn níbi dáwà tàwàí láwùjọ ìwà láì àwọn àfáà tàwà ti ṣe láwùjọ àwọn èèyàn kẹrẹ láyé ṣe wà sí jẹmọ́ àmọ́ àti mọ́ ẹ̀kọ́ lójú wa ẹni kọ̀ọ̀kan wa ẹ̀dáfẹ́ ká gbìyànjú lílu wa ní bá dúgbò wa ní kọ́ àmọ́ láti lé wa ẹni ká gbìyànjú káwọn bára káwọ́jọ́ kan fún wa láàrin ọ̀sẹ̀ mọ́sáàsì wájú mọ́sáàsì òbí ilé yìí tí ẹ̀rọ kan tó máa ti wá àti bàbá ìgbọ̀n náà ní sáà ti bẹ̀rẹ̀ o kí n sí àwàdà o ìwọ́ ti yọ ti ọkọ òrùn tọ́lọ̀ ó di o pé a kàn sọ pé àwọn ìbẹ̀rẹ̀ àwọn ìbẹ̀rẹ̀ sì ní àti ìgbìyànjú lójú bá láti yọ wọn. àwọn èèyàn ti pẹ́ẹ́sì ọkàn wọn ní pé bí pé kí wọ́n á jòkó sí wa lọ kí wọ́n gbọ́ wà ilé ìta bá lọ bá náà ẹjọ́ gbogbo ẹjọ́ onígbò onígbò àmọ́ wọn mọ̀ bá ti jáde kìí àmọ́ ah, fún tó bí àwùjọ yìí àwùjọ ní tí wọ́n ní àwọn àwọn náà yìí àwọn náà nígbàgbọ́ alimami muhammad ismail rahimahullah àfáwọn sọ̀rọ̀ á ní sọ yìí wọn kẹrin a na mọ̀ṣirikí ẹ̀rá mọ̀ṣirikú àwọn mọ̀ṣirikú àwọn ẹlẹ́bọ àwọn àbúlábí àbújálì àwọn akẹ́bẹ̀rẹ̀ alẹ́bí na bí a sọ lọ́hù rúsù ilé yìí àwọn tó jẹ́ pé ọlọ́wọ́ bá rán àwọn òjíṣẹ́ sí wọn bí àwọn ìjọ núhù مصرون أن الله أن الله خالقهم àwọn jẹ́bí nílẹ̀ tọ́rọ ń gbèsè ní àmì ọjọ́ àwọn kọlọpàá mọ̀ báyìí ibi àlámà tọ́rẹsọ̀ yìí nìkan kan náà lẹ́jọ́ ń wí lẹ́nu àmọ́ òṣìṣẹ́ tọ̀ ọlọ́ni wọ́lá ìsà ẹ̀sà ọlọ́ni wà nẹ́bí tó bá bí wọ́n ẹ̀dí ọ̀rọ̀ náà lọ́ta fún wa bú wa wà láti dé ìlú àbúlé ayé ilé ìdí wọn mọ̀nì kọ́lá kọ̀ọ̀kan alógbà wọn ọlọ́ni láyẹ̀ kò ló nà lọ ìtí wọn ní ọ̀lọ́ ẹbí àwọn àbá ilẹ̀ yìí náà kí náà wì ẹ́ àwọn náà ní àlọ́ náà wọ́n náà kọ́lá kọ́ sọmọ wá ti wọ́n kọ́ àwọn mùsùlùkùn wọ́n gbà kọ́lọ̀ ọba ló dá sánmà àti lẹ́lẹ̀ wọ́n gbà bẹ́ẹ̀ ọ̀rẹ́ ìsáàtàhùn mẹ́ni kọ́lọ́kọ́ sánmà wà àti wọn hàn wọ́n náà gbé lọ ìta ló dá sánmà àti lẹ́lẹ̀ lẹ́yẹ kò ní na kọ́lọ́kọ́ hún ná àlàájì àlàálì tọ́lọ̀ ni wọ́n dà kọ́ wàhánà rọ̀ záàkù lẹ́bi yóò yóò ويخرج الميت من الحي àwọn ìgbèfèrè ilé wọ́n tó fèrè lẹ́bọ́lọ́ tí ọlọ́run bá ní rọ̀záàpù oní ṣèṣì àgbègbè fún yà kọ́dà òun ní pààyàn òun ní jìyàn òun ní mú òkú jáde látara rẹ̀ àtàyẹ̀ jáde nínú òkú wà á náà mú lẹ́dùn yóò dá bèrè àmù òun máa ń yí aláwọ̀ ilé ẹ̀dá padà nínú sàmáhì ilẹ̀ àlùkàbù láti sọ́mọ́ tó wà tó sì máa ń fara lórí ayé rí wà ń náà lẹ́bi yẹ́mu lẹ́bi sàmà àwọn àbùsọ̀ ó ní kápá níbi ká gbọ́ káàkiri lè rí wọn ápù ilẹ̀ àti lákàrí wa gbogbo àwọn kan wáyé àwọn bèbè yìí náà fi rìn lẹ̀ fọ́nà àwọn bèbè yìí dáná àwọn dúdú ó ní máa ń yọrí sí gbogbo nínú sàmà bí wọn láti àmọ́ ìyẹ́mu yìí tó sàmù ọ̀làbùsọ̀ tani ní kápá lórí gbọ́rọ̀ yín àti rí náà yín wọ́n máa ń yóò kúrò jù láyé mẹ́rin náà yìí tani mọ́ àlàjáde látara òkú wọ́n yóò kúrò jù láyé mẹ́rin náà yìí tí sì ní òkú jára lára yìí wọ́n máa ń yóò dábìl àmọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ tani máa ń yí àlámọ́rí ẹ̀dá padà fàṣà yẹ kúrò náà lọ́ọ̀ ọlọ́run náà ni wọ́n dàkọ̀ fún wa lẹ́rù pàkóòlì afàlà tẹ̀tẹ̀tẹ̀ títà abẹ́rù rẹ̀ ẹbí ìlọ́pọ̀pọ̀ mùsùlùmí mùsùlùmí táwọn náà sì ń kẹ́mi lẹ́yìn náà ẹbí ìta ló dá fún àtìlẹ́lẹ̀ dáhùn náà wúyá nù. kóòlì yíman kóòlì yíman hàbù wọ́n máa fi ha ń sọ́kùn àlàmù. ìwọ́n ta ló ń lẹ̀ àdúgbò tó ti mẹ́mẹ́ talóhùn talóhùn ṣàyẹ̀kù lóhùn ìlà wọ́n lọ́lọ́ lóyún kò lè ẹ̀hẹ́ mo ti fò àbí kò lè mọ̀ náà lọ́wọ́ sí wa ẹ̀yìn kọ̀ọ̀kan tààlàmọ́ ṣàyẹ̀kù náà lọ́wọ́ kò lè afàlà tàdàkàrò ó jẹ́ máa rántí rẹ̀ kò lè mọ̀ ọ́rọ́ bí sàmáwáàdì السابع السبع ورب العرش العظيم شوفوا ما قالوا لك قسما اجعلها في قالوا لي فيقولون لله قل افلا تتقون قل من بيده ملكوت كل شيء هو قالوا gbogbo ní ibi ọlá ọwọ́ta ló أو يجيز ولا يجاب عليه إن كنتم تعلمون فيقولون لله قل فأني تسحرون gbogbo àwọn kan wáyé lẹ́sìn máa dúnmọ́ lọ́kàn náà bẹ́ẹ̀ náà àwọn tẹ̀lé ẹ wá wo àwọn láwùjọ wa lónìí eré ìdí ẹ̀bọ ti wá pọ̀ ó ti rámi ìdánilójú láti rí wọ́n fún ẹbọ kan tuntun wà nísìnyí ar ìdánilójú r m ẹgbẹ́ ìlú orí múni r r m q k r m q k kí ni mo rẹ̀? Bẹ́ẹ̀ rọ́jà gbọ́n ṣe ń R M Roman Q K ìbọn ti láwùjọ wa ohun àwùjọ yìí yẹ kí wọ́n bá rùgbà báwọn bá sọ fún àwọn afásọ́lọ́ tó ti wáyé tẹ́fẹ́ ìgbẹ́gbẹ́ rẹ̀ tún ní òkú àwọn àṣírí gbogbo wọn tún lára àwọn afá àwọn afá ti wá jẹ lẹ́gbọ́n ọ̀rẹ́bìnrin lè ọ́sẹ̀ lè tí àwòrán ìgbẹ̀bìnrin lè gbọ́gbọ́n lọ́nà èyí lè fún ọmọ tó ń rẹ̀ ìgbẹ̀ rẹ̀. Ilé àpẹẹlẹ̀ jẹ́ mẹ́rẹ̀ rẹ̀. Ààrẹ ni kí ó ṣe kọ́dà nínú wọn ìyàtúmọ̀ kọ́lọ̀ mọ́ bá wà sánú rẹ̀ bá. Àwọn ọ̀tí ń jẹ́ ẹlẹ́mẹ̀rẹ́ kan jẹ́ wá lójú ni bá. Ó ní àwọn tí wọ́n lọ ṣe tí wọ́n lọ dá rmqk lẹ̀ wọ́n ní wọ́n mọ̀ tí wọ́n ń ṣe fún òta fífi rẹ̀ sọ́dọ̀ àwọn alùsùnà wọ́n sọ alùsùnà gbàgbà wọ́n ní súnfí ló gba gbogbo ilé ẹ̀lẹ́ ọ̀lẹ́ òṣèlú súnfí ò ní ìṣòbí súnfí sọ náà ilé sọ̀rọ̀ ìpò ó ní òlera ìlọ́dà ló ti yàn ó ní ó fi àdìsí lórí wọlé tó bá lùsí gbogbo ọjọ́ wa kọ́lá ọ̀sẹ̀ fúnra kọ́lá ọ̀sẹ̀ fúnra àmọ́ wa sí ìjọkọ̀ wa pé ọlá pé ẹni ọ̀rọ̀ gidi ló sọ dàbí ìwé ni ọ̀rọ̀ gidi ló àwọn ẹni sílẹ̀ òfin chance pé kákà jẹ́rẹ̀ nìkan wọlé tí ò sí ti mẹ́bí wọ́n tó kọ́dà mẹ́bí alìsìn nígbà wà láìsìláàmù nù wà láìsìláàmù nù pé ìṣàlàbù ló jẹ́ fún wa súnmọ̀ gbà wọn dọ̀rọ̀ jẹ́ tó rẹ́ tí ó ìsìnà súnmọ̀ ilé ìsìnà bá ìsúnmọ̀ ilé ọ̀rọ̀ létí ìkẹrẹ olùsìláàmù sí ìsìnà aburú ẹ̀ lórí bí wọn olùsìláàmù lọ́dọ̀ alùsìnà tó rẹ́ gbé lọ́yẹ́ pé àìmẹ̀dẹ̀lẹ́ àmọ́ súfí ẹ̀sìn súfí jẹ fúnra lọ́tọ̀ ẹ̀sìn làákàyè ni kí o kàn ronú ó bá ṣe ní làákàyè sí ni ẹ̀sìn ní ọgbẹ́ ńláńlá tó bá gbẹ́rẹ́ jẹ́ láàrin ẹ̀sọ́ fáwọn èèyàn ẹ̀sìn ọlọ́ àwọn àtàkùnkàrí ìyá sọ́lé fún ọmọ ìkàbàrí ìyá sọ́lé fún ẹni tẹ́lẹ̀ ti sọ nínú àwọn wòlíì àwọn kàbìríyà wọ́n ní lọ́kàn yẹn bá ti wà wọ́n bá ti bá ṣe kẹ́kọ̀ọ́ lọ́yìn náà ni o kí tẹ̀bí láàrin kí tí wọ́n padà dé tí ó wọ́n ló ní pé ìkánú àwọn mòrídì ni wọ́n rí sínú omi ọkọ̀ ògbìmọ̀ dànù àwọn tó wá jẹ́ mòrídì ìdàkà wọn ìṣàlẹ̀ ìlú òkè tí wọ́n fi kọ́dìrì tí wọ́n fi kọ́dìrì àbíkíní olówó sẹ́sà wọn táwọn jẹ́ ìpáàdì ní ẹlọ́sífà àwọn báyìí lọ́wọ́ báyìí àwọn alọ́jọ́ wọn kò nínú inú omi ìlú àwọn ọmọ títí ló dá dáadáa ṣètò pé dáa òsì náà á ní ọmọ tó gbé wá láti àmẹ́bí dáadáa wọlé wá sí náà á ní ẹni tó lé bíwà yìí tó ní sáré pé lọ́dọ̀ àlùsùn náà tó lè lọ kí wọn nínú ká èyí tó yẹ títà ní mẹ́sẹ́lásí ìmọ́mú ṣe àwọn mẹ́sẹ́lásí àmọ̀lọ́sí ah, mọ́ta ni kọ́nà àwọn sọ̀hágà tí ó gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ tí ó tíbẹ̀ jùlẹ̀ lọ́wọ́ sàárì mọ̀dínà rẹ̀ nìjọ́ àwọn tàbílẹ̀ wà lẹ́bí ti mẹ́lá gírí yàwó sọ̀rọ̀lá mọ́ra ètò mọ́ra iná kàrà ní eh, ètò sọ̀lá àárín ìdá tí wọ́n gbà fún wa ah, mọ̀lọ́mọ́ta ni kò ṣẹlẹ̀ rí àdúgbà kò ti bí kò rí ọmọ ìkò sẹlẹ̀ rí àwọn sábẹ́ àwọn ìkò sẹlẹ̀ rí àwọn sábẹ́ ìkò sẹlẹ̀ kò fẹ́ fẹ́ rí kí ló bí ẹgbẹ́ ẹgbẹ́ ìyẹn ṣe látàrí ẹgbẹ́ ìṣe látàrí ẹgbẹ́ ìṣe sọ ìṣẹ̀lẹ̀ rí bú àwọn àfáà yóò ti kí òun ni àmọ́ kí wọ́n ti gbèrú lójú pé adé agbọ́pápọ̀ òfin ràn wọ́n lọ sí àwọn lọ kí òun ní mọ́ta ṣé ẹ̀mí lẹ́gbẹ́ lọ ní àbára ẹgbẹ́ ìlọ wọn ṣé ẹ̀mí lẹ́gbẹ́ lọ ní àbára tẹ bá dé bẹ́ẹ̀

wọ́n ní bó ṣe gbóòrùn ó kàn ojúmọ́ báyìí ní òun òbí ẹ̀dá kọ́ wọn àwọn àjẹ́ nígbà fọ́wọ́ bí àwọn àjẹ́ níwájú kí ni ẹgbà pẹ̀lú àfẹ́sì ẹ̀ tó wájú wáyé tó wájú pa àti kí wọ́n dá kọmọlájọ́ gbẹ̀lú lò fún ọwọ́ gbogbo kan sí oúnjẹ náà àwọn àwọn kìtà sí lọ́wọ́ láì tó wá ojú mú pa àti sára gbàsára àṣàràmàlẹ̀ màlúwà àṣàràmàlẹ̀ àwọn òbí rèé nígbà àwọn oníṣẹ́ dànù tẹ́lá ọ̀rẹ́ ìdìbò yìí tẹ́lá ìṣàfihàn ṣàfihàn àpéjà àti káàkiri. so tàwíìdù ó mú láwùjọ yìí kódà àwọn ààyè tẹ́sí ń sàlàyé rẹ̀ kéré àyẹ̀rọ wọn ládùúgbò yìí ọyọ ẹwà wa ẹgbẹ́ láti pàtà ẹ̀tún súnmọ́ díẹ̀ sí ẹlẹ́fàlẹ́ gbogbo ẹ máa gbé síbi wọ́ráìsì ìpàtà ọ̀yà òkú mọ̀lú títí dẹ́gun ẹ̀yà lẹ́yìn báyìí bẹ́ẹ̀ tẹ́bi tí sango ẹlẹ́wà gbá ìgbé rẹ̀ dẹ́gbà subhanallah ẹ̀wà mọ́lá ti kẹta ti sára ìtàwé ìwà bá ti sára yẹ̀rẹ̀ rí ẹ̀fọ́n tó wá pèsè ẹ̀lẹ́fọ́n bọ́sùn lọ́nu ẹ̀mẹ́ bí ọba ti rẹ̀ ọ̀kúnrẹ̀ yìí lẹ́fọ́n rẹ̀ lọ́kọ́ àwọn èèyàn tó gbà àfà lára àfà fún ọ̀la yọba ti bẹ́ẹ̀ ní ti wọ́n lórí o èyí tí a ní sẹ́ lọ lórí ìjọba síwájú wọ́n bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ níwọ̀n àwọn ọ̀la yìí wọ́n lọ́kọ́ àti bẹ̀rẹ̀ ti bẹ́ẹ̀ ni wọ́n lórí ọmọ lórí wọn a ti bẹ̀rẹ̀ ní láti ilé ti wú àwọn ti bẹ̀rẹ̀ ti bẹ́ẹ̀ ni káyọ̀lù tí mo ti á sọ pé àwọn àlejò yàtọ̀ fún láti wọ́n síwájú wọn láwọn nígbà bí wọ́n fẹ́ jẹ́ òun lórí nígbà ó ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ó ti tẹ́ báyìí a máa ṣe àwọn ṣẹlẹ̀kọ̀ ní nígbà tí ìgbà wà nínú ọ̀nà àbí àlewà rí àbí àlewà fi kàdé àfà rí ìgbà àti wọn láti wọn lọ́wọ́ àbí àrí ìgbà àti kàdé àfà rí àwọn àti àwọn láti láti báwọn àfà ìjọba àwọn àti wà sí ní àbáṣe láti wà wọ́n sàdọ́pọ̀lọ́ rẹ̀ rí àbábá mi àbáni àbáhà oníṣìn a máa ṣe kí ìdámọ́ra ti wà yìí máa ń dá lọ́sùn mẹ́rin so ọdún wọ́n ní sùúrù díẹ̀ lẹ́yìn oṣù mẹ́rin tó padà wá ọlọ́run sí ọ̀run wọ́n á lọ nígbà tó tó sùn mẹ́rin wọ́n á padà lílò tọ́ mo ní sọ pàdé wọn náà ní ìwé tí ò bá ní Ṣé kò sí láti lè ní láti wà lè wà? Bí ó ti lè mo ní èyí tí wà sí lè wà náà. Àfihàn ayé ọ̀tọ́ àti ọmọ àbákùnrin àwọn bẹ́ndẹ̀ ẹ̀fẹ́ yẹn sí solution kọ́lọ̀kọ́wà àti ẹ̀fẹ́ ọ̀bẹ̀rẹ̀ bàbá gúúsì gúúsì gúúsì wẹ́dà ní ilé ìfẹ́ ìjọba a máa ń sọ́ọ̀ gúúsì wẹ́dà àbá yẹn ti máa ń tí fúnfún mẹ́lẹ́kùn ọdún lájẹ ìwákọ̀ọ́ àjẹrò ìwákan kò gúúsì wẹ́dà ní àbá yẹn àbá onímọ̀ ìjòkó sí ìjọba láti wọ́n báyẹ̀ gbogbo ọmọ ìjòkó bẹ́ẹ̀ àbá ni àwọn òsì kẹsàn ń bẹ àwọn àfáà ni wọ́n kọ́wọ́ jọ wọ́n àti kẹsàn wà ní tẹ̀sí àwọn àfáà ní tọ́kù kò tọ́kù àwọn olówó wọ́ọ̀sì kò tọ́kù wọn àwọn àfáà ní saudi mẹ́rin ẹgbẹ́ tó sọ́kù àwọn lọ́kọ̀ọ̀sì àwọn àfáà náà ni àwọn kan àfáà náà ń kó báwọn èèyàn ọjọ́ wọn lẹ́tọ́ pọ̀ sí bẹ́ẹ̀ náà ń bẹ family wa lẹ́nu rẹ̀ family wa ni òun náà wá lẹ́nu abẹnugbẹ̀rún mọ́lá ti wáìtì sílẹ̀ ní wájú gbèsè òun wá ń sọ pé bẹ́ẹ̀ wá ń gbọ́ wọn náà máa fẹ́ ìgbà yìí náà máa fẹ́ ìgbà wọ́lọ́kọ́ ní kí wọ́n lé mi wọ́lọ́kọ́ ní kí wọ́n lé mi mo kọ́ wá ṣe ìgbà wọn sọ òun lè ti dára bí ọmọ orí kò ní tẹ́lẹ̀ fún ṣe dára bí ti hara mọ́ wá àti alákọ̀ọ́kọ́ báyìí òun ló ń kì ní ẹ̀fẹ́ fẹ́ báyìí ṣẹlẹ̀ jẹ́ ni ẹ̀fẹ́ tó tẹ̀lé báyìí lórí bìtìlókè ní afọ́mọ̀gbẹ̀rẹ̀ afọ́mọ̀ amọ́ra sí ẹni tó ní kó bí ọmọ ìgbà lábí àwọn àbó ti rí ni àwọn ìwé tàwùjì àwọn àkáà ni wọ́n sọ́lá àwọn ìwé bá ń bá sọ ní ìmọ̀ ẹni tó gbogbo ni mọ́sálásí kan mẹ́ta ìrìn àmọ́ra sí ilé Eh, ìyọlọyẹ gbogbo bẹ́ẹ̀ náà ni mọ́hálì mọ́tíwá àti ilẹ̀ wọ́n ti gbàmí láyé mọ́mú gbàmí láyé ń hmm. jẹ́ mọ́tọ̀ pé níbi ìyọlọyẹ ń gbà náà àwọn ìjọba ti pọ̀ bẹ́ẹ̀ wọ́n ti mú ní sẹ́ńtì ní mọ́tà tún láwọn ìjọba ti hàn ẹ́ ilé ìjọba ti jẹ́ ìjọba bí àwọn àti ìjọba ti báyìí àwọn ìjọba ń bì wọ́n ti báyìí mọ́mú nù bábábábábábá yìí wọ́n sà ṣe wọ́n sà dì mọ́mú lọ́dún wọ́n ní kí abákan wọn bẹ àbáyọ̀ náà ti kí àtúnjọ̀rọ̀ ìgbọ̀n wà ní ìjára bí lónà ẹni rẹ ló kún tó ń wọ kálúwà ó ṣe ẹ̀rẹ́ bá ń gbàrẹ̀ rẹ̀ nínú pọ́pùlà tí wọ́n bá àkà ẹ̀rọ ìwọ̀n wàlúwà tí wọ́n bá dá àti nínú ọ̀pẹ̀lú àwọn abákùnrin àmì àbákíra mẹ́ ẹni ẹ̀lú akúnjẹ kọ́dà àwọn àfà mọ́mù jáàdì gan nígbà yẹn mọ́mù ẹ̀wọ̀n àwọn oníṣẹ́ ìṣẹ́lẹ̀ ìyàwó bó ti kí àtúnṣe àbáwọ̀ wá sọ̀rọ̀ kan jọ́ ẹni wá lè kọ́ nítàbà ń sọ òdodo ní o àwọn anìkáwọn fásitì ẹjọ́ ara wa ń jẹ́ ọ̀rọ̀ bí ọba nàìjíríà nílò náà so tí ó sọ̀rọ̀ alágbá wọ́n fara sí ní kíni pé ká kọ́ sí mẹ́sìlá sí mẹ́nà ni àbákan máa ń bẹ́ ńlẹ̀ ní ìgbàgbé àbá ni bàbá àwọn ẹ̀gbọ́n bàbá àbúrò ni àbọ̀fà láwọn pẹ̀lú bá bí àkíkà bàbá dada àbá náà àbákan máa bá mi nínú ni tọ́ àbá ṣàgbọ́n tó ń sọ bẹ́ẹ̀ náà ń bọ́ o orí wọn láwọn àwọn ìjọba ẹ̀sìn ní fílì èyí ò sí ń bẹ́ o tó pẹ́ bá bọ́lọ̀ sọ̀rọ̀ kẹ́ máa ọkọ̀ bá ó máa bẹ́ẹ̀ ní Àlẹ́ èyí ò sí ń bẹ́ o àbáwọn ayọ̀bẹ̀ ìsìnkú àgbẹ́lẹ̀ sọ́lọ́nù owó náà jẹmọ́ ilé ìsúnlẹ̀ ó àbáwọn ayọ̀ra rẹ̀ àwọn ìdẹ́gbẹ́ tààrí ìlú so àwọn ẹgbẹ́ respect wọ́n wá respect pé àwọn ọ̀gbẹ́ àti jẹ́ ìfọ́sẹ̀ náà àwọn tó ti tó ti mọ́lá àbúlára àti bẹ́sẹ̀ ọgbẹ́sẹ̀ bí ìlú lánà kẹrọ pé wà láì sọ pé àìsàn ọ̀rọ̀ ìjẹ́ ìlú wọ́n wá lọ gbẹ́sẹ̀ ìlú jù wá bẹ́ẹ̀ ni ìgbàgbà kó nà katakó yìí náà ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba tẹ́lẹ̀ ó ti jẹ́ra wọn àwọn onímọ̀ pẹ̀lú ìgbà ní kọ́ tako sàrídì pẹ̀lú ìjọba owó tó wá tako sàrídì jẹ ni èmi ti rẹ ó jẹ́ ti sàrídì máa tako ìmọ̀ ni máa tako mẹ́tàmọ́tà sí fún ayé ayé máa fẹ́ bá ń jẹun bàbá tẹ̀lé jù jọ náà tẹ̀sílà tó mú wa báyìí bí àpẹẹrẹ ni mo níbẹ̀ mo níbẹ̀ káwá ewá ní tẹ̀síà yìí ó ní àwọn kàkà ń bẹ síta ọwọ́ mi ká mo ní bọ́lẹ̀ kiri ó wá kàwá bí sùn ní ọ̀pẹ́ nǹkan bẹ láwọn tẹ̀sí ìgbé tó yẹ kán kó ṣe gidi ọmọ kó wa mo láti jẹ kàyé àdídìjọ yìí fòrò à ọjọ́ ní tiwa o ọ̀rọ̀ ànábì ó sọ pé àwọn sẹ́yìn ìdíje ẹni lọ́pẹ́ àwọn onímọ̀ báyìí pé kí wọ́n mọ̀ fún ọmọ pé àdídìjọ ọjọ́ yìí pé ànábì àtọ̀gbẹ́niwá ohun àà ó dà ìmọ̀ mo ti lè gbé fún tẹ́fẹ́ ẹ̀ lè sàlàyé pẹ́lú kó lórí rárá àwọn obìnrin tó jẹ́ òfin táà ń sọ yẹn bí i àti ẹ̀sọ̀ tó wà lẹ́bí ilé nígbà tó yíra lẹ́bí wọn lẹ bí òfin ọba lẹ́bí wọn ìtumọ̀ ìtumọ̀ bẹ̀ ó sì ní pé ọ̀rọ̀ ni àlẹ́bí tó sọ ìtumọ̀ rẹ̀ nu ọmọ yàtọ̀ aṣọ náà so àwọn jẹ́ yìí ní ẹ̀rọ sọ lọ ní tawhid ẹ̀jẹ̀ ká gbìyànjú níta lọ bá ti ní àǹfààní ẹ̀ múra tó bá jẹ́ bá ti ti wá nínú agbélé nílé àdúgbò yìí ẹ̀yìn ẹ̀ka rẹ̀ ẹ̀ bá wọn sọ́kẹ́ ẹ̀rọ sọ wà ní tawhid ẹ̀ sì mọ́ sàn wọ́n ibi tawhid lè ti bẹ̀rẹ̀ wá sí yìí wọ́n bẹ̀rẹ̀ láti rún o tí wọ́n ti bẹ̀rẹ̀ ń bi kan mí tẹ̀lé tawhid yóò àmọ́ ìwọ́n náà fà mí lẹ́lẹ̀ pé náà mo gbìyànjú sàlàyé fún ẹ̀yìn ẹ̀dá omi pé ọlọ́run ó bí ẹnì kọ̀ọ̀kan wa nípa àdúgbò wa nípa alẹ́ wa nípa tàwọ́fẹ́lì yìí abẹ́lọ́ba lè fi ọlọ́mọdé fáwọn ọdún wa ṣe o ọlọ́lá ilẹ̀ àdọ́lọ́ wa sọ́nà ọgbọ́n wa lànà